Allah yahfazu wọ́n ń sọ fún wa pé afẹ́ tíráfù pé mọ́tò yín tá a máa gbé lọ ńkọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní à wọ́n láàrí àwọn òrìgbà jọba yìí àwọn òrìgbà mọ́ àwọn à wọ́n ní káwọn dẹ́rù Nàìjíríà báyìí ni mo fẹ́ lè pé bẹ́ẹ̀ bá lọ lè mẹkáníkì ẹ̀ máa ké sí mi wọ́n yóò wá di pé gbàtà bíi nìkan ṣe ni pé ẹja sànú yẹn tẹ̀ ẹsẹ̀ dé ẹ̀ máa ké sí ẹ̀ bá lọ lè mẹkáníkì wàláhì láàrin ìlàsí láàrin ìlàtọ́ náà ojú abá ti pàdé ìmọ̀ nígbà tí wọ́n á ní ẹ̀rí mu tí mo rí ni nígbà fẹ́ gbé mọ́tò ẹ̀ tura wọn ni ìjẹ́ ẹ̀ta wọn láàrin mi ni ṣé kì í méjì rẹ̀ àdéhùn sì rí ńlá Muhammad <clears throat> sallallahu alayhi wa sallam ó ní ayatul munafik salat munafiki tí ń pè rẹ̀ mùsùlùmí níta ẹ̀ máa fi wọn ojú mẹ́ta iná lọ munafiki ni ń pè rẹ̀ mùsùlùmí ìdá hadasa kadaba tó bá sọ̀rọ̀ ìrọ̀lẹ́ bá mẹ́ wà ìdá wàhádà akhlafa tó bá sàdéhùn kò ní mú ṣẹ gbàtẹ́ni wọn gbọ́kọ̀ rẹ̀ òní rí náà wàyídà túmìnà kánà tó o bá sì fẹ̀mí fọkàn tán yọ jàmbá rẹ̀ ọlọ́run kò sàmùnà wa di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn oníṣẹ́ ọwọ́ bá wí <clears throat> wọ́n ṣe àkàkú pẹ̀lú owó wọn ní ti ń jẹ́ àlàálí o tó yẹ kó wọn wọn o ti mọ̀ pé ń bi owó materials ibi owó ohun tí o lò sọ́kọ̀ o àwa sọ ní bíi bá a ṣe ń ṣe nu àwa sọ ní bíi àládàbí sẹ́yìn nu àràmù ni o iṣẹ́ mi tó ṣe fún mi èló ló gbà iye tí gbà rẹ̀ iye materials tó rà eléèlò ni iye tó rà iye rẹ̀ rí kò wá ní jẹ́ wọ́n ka owó sẹ́kún léyìí tí wàá mú wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́gẹ̀kẹ́ tó máa sọ̀rọ̀ owó sẹ́ ẹlẹ́kẹrin ara àwọn nǹkan yìí àfọmúfúyẹ́ mu o àwọn fúyẹ́ tá a sì mu yìí kò lóko méjì haramu níjẹ́ wọ́n sọ fún ọ pé níbi mọ́tò rẹ̀ yìí nǹkan yìí ti bàjẹ́ nǹkan yìí ò sì bàjẹ́ wọ́n wá yọ wọ́n láyọ ọlọ́ọ̀lì rà ní wọ́n wà ní o ti bàjẹ́ bẹ́ẹ̀ sì ni kò sí kíni kò sí tó ṣe. sẹ́wárì tí wọ́n wá ṣe ni pé tẹ́ bá yọ mẹ́ òun náà wọ́n padà wá tún ṣe o wọ́n sì gbowó tuntun mi lọ́wọ́ rẹ̀ wọ́n á gbé síbẹ̀ fún ọ̀rọ̀ parí. pàtàkì jùlọ gbàtúbà yẹ pé ntí wọ́n fẹ́ fi sí ọ̀rọ̀ lọ́wọ́ ṣé ó débẹ̀ kọ́ kọ́ tún jẹ́ àfa tó nínú gbẹ̀tọ́ yẹgiri ọmọ agbẹ̀rẹ̀ lábẹ́ mọ́tò. wọ́n wà ní aláròró ni ẹ̀ mọ́tò ẹ̀rọ àfa àfa nàgà ìnàgà wo àbí kábàá yín sí bọ́nẹ̀tì kẹ́ ìwé ni ni wọ́n di nǹkan sí kọ̀rọ̀ tó rí tó pọ̀ ni. ẹlẹ́ẹ̀karùn ó gbowó lọ́wọ́ ẹni tó ní mọ́tò tuntun sì ni anídìkẹ́bá lẹ́ẹ̀rà oríjìnà tí wọ́n bá lọ lẹ́ẹ̀rà ọ̀hún àríra oríjìnà àbí kí wọ́n ra oríjìnà náà sẹ́yìn pé oríjìnà náà tún ní gírèdì wọ́n tún ara ìpele tó tó owó tí ẹ ṣe ni <coughs> gbàrúfù oríjìnà náà ní ọmọ ìjọ lójú rẹ o kì í ṣe tòkun bọ̀ ní o yóò wà dáwó yòókù ẹ̀ dà sápò lára eléyìí òun náà tún ni pé tí wọ́n bá pààrọ̀ nǹkan níbi mọ́tò nǹkan yìí tí wọ́n pààrọ̀ níbi mọ́tò yìí sọ ẹ̀ pípínlẹ̀ wọ́n ṣe kó kó fún ní kíni kò ní mọ́tò ni ẹlòmíì ń bẹnu wọn dáadáa báyìí yóò kó fún ní mọ́tò ìgbà nǹkan yìí wọ́n ń bẹ dáadáa báyìí kọ́lọ̀ kọ́ sọ́run wọn lẹ́sàn-án dáadáa àwọn ẹ̀mí ò ní kó fún ní mọ́tò yóò máa fẹsẹ̀ gbá níwájú rẹ̀ nǹkan tó ń fẹsẹ̀ gbá yìí kó lè jẹ́ bá fọ̀nà ìwọ̀n rà yóò máa fẹsẹ̀ gbá níwájú rẹ̀ nígbà tí irú mi bá wá ń béèrè pé nǹkan báyọ̀ rẹ̀ ètò ń mú lọ sílé ẹ dáhùn sẹ́mọ̀ pé wọ́n gbé àfa yẹ̀yẹ́ lélẹ́ ìbá ó ní aláya ó sì mú kíní fáwọn yẹn lọ́lé kíní ẹ̀ tún ṣe èyí ni gbé nǹkan fún ìgbà mi fẹ́ gbé e fún ọ wọ́n ti ní èyí tó bàjẹ́ rẹ̀ ń sọ́ọ̀bù òun ni wọ́n wá sí kíni òun ó gbé fún ọ torí fún bínú àwọn ń bẹ àwọn tí gbé mọ́tò mi lọ́dọ̀ wọn o torí ẹ̀hẹ́ àbí ẹ dákun lẹ́yìn eléyìí jẹ́ mọ́ ìgbà mi máa bẹ onímọ́tò fún mẹkáníìkì ló kéke ló lè bá ara materials náà ó mẹkáníìkì tí ò bá yé onímọ́tò tí ò yé àwa náà ti ṣe irú ẹ̀ rí ká tó para mọ́ fọlọ́lẹ̀ fọlọ́hún àjọ wa lọ sí agakalọ̀ lè rà àjọ lọ sí baboko lọ lè ra materials torí wọn bó mo ṣe ra màtíríàlì tí mo ń gbélẹ̀ n ti ṣe báyìí sí ibo pé filé màtíríàsì ni o òun ni wọn máa pè ní rìtọ́nù rìtọ́nù yóò wà lè gba rìtọ́nù rẹ̀ wọn máa ṣe bẹ́ẹ̀ láti gba àrìtọ́nù kódà téèyàn bá tẹ̀lé mẹkáníìkì lọ àbí rìwáyà lọ ni àbí alẹ́ absọ́fà ni. bí yẹn bá tẹ̀lé lọ kódà bí ọ̀ náwó bó sí kó fi sàpẹ́ pé ìgbà kan bẹ́ẹ̀ o bá lọ pọ́ bá lọ padà gẹ yóò fún kàn làwọn onímọ̀ mi sọ pé nǹkan yẹn mọ́ ẹ má nǹkan yẹn mọ́ torí gbígba nǹkan yẹn tí gbogbo wá sí ma èmi tí mo lọ kọ́ mọ́ wọ́n náà gbogbo ta ni ìwé gbogbo àmọ́ aburú bẹ́ẹ̀ ni pé ńgbà tá a bá jọ débẹ̀ tí ó wá gbé kalẹ̀ ẹ́ńjìnì kìkì mọ́tò ẹni pé pọ̀lọpọ̀ ń tà sí ra tọ̀kùn bọ̀ ni yóò ti mọ̀ pé kíní yóò ní jáódà tó kíní yóò dáa tó bẹ́ẹ̀ kò ní lè sọ torí tí ó padà gbà torí bó bá ṣe dààmú yíbò síbẹ̀ ni òfin rírì kan gbà tó eléyìí ò rújú pé kìyànà ni jàǹbá ni fẹ́ni tó ni mọ́tò tí makalíkì ṣe jàǹbá ni fẹ́ni fúrìwáyà tó ṣe fẹ́ni tó ni mọ́tò kò rújú ńjọ́tà àbá gbàǹgì tọ́ọ̀nù nìmọ́ njọ́ náà la fẹ́ má láàfin àbára wa ọlọ́run kò ṣe àmàna wa. níparí gẹ́gẹ́ bí afáwọn owó yálé gẹ́gẹ́ sẹ́ fún mi lára panẹ́bìtà àwọn tẹ́ máa ń ṣe kíní kan aláwọn panẹ́bìtà kí ṣe gbogbo wọn láwọn kan àwọn kan bẹ tí wọ́n dánú wọn lára kọ́dà lọ́mọ kéwú nínú wọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa fún wa a sì láwọn náà tí wọ́n ṣe dáadáa àmọ́ kan bẹ sẹ́rí tí ọkọ̀ rẹ o ti jẹ́ nbì kan ni tọ́ba ti agbọ́fọ̀ níbẹ̀ yọ kàn mú kínní yọ kàn sí yáa yọ kàn fi yá díẹ̀ ní fi yá díẹ̀ báyìí dé aláyì àrùn kọ́sọ ti jẹ nínú tó báyìí èyí kò ti jẹ wọn náà bá rí pé àsọkọ̀ ti jẹrà ní inú gan sẹ́kọ̀ àwọn kan mi gbọ́dọ̀ pé yóò ti jẹrà nú àmọ́ níta ẹ̀ka rí kọ́ kàtá díẹ̀ ni wọ́n ní wọ́n aláwọ̀ ṣe báyìí mi ti lówó kí ní sìn àkèrè ó bóyá nàá nìkan kan bá so níbi tó ti yí àtẹ̀yìn nù yóò bá tún lọ sẹ́gbẹ̀kẹ̀ yóò bá tún kà á màmá bìkan gbì í aláàjì kiri yìí ti ń pọ̀ ẹtú wọ́yà ẹ lọ sí oúnjẹ àràdé kọ́nà ah, ah. bá wọ pé ah, bẹ́ẹ̀ ni ọkọ̀ rẹ wàzínà kílà náà lámà lóhùn ọ̀sọ́ bí gbàtà àwọn agbẹ́dẹ́ náà ní ọ̀rọ̀ pé ìnáwó yóò wà bọ̀ plan ìnáwó tó ní ìrànkà fún ó sì máa làágùn. sẹ́ẹ̀gbẹ́ni tó wá ṣe báyìí sẹ́ẹ̀ ń owó gbígbà sẹ́ẹ̀ ẹ̀kọ́ wá ibẹ̀ náà wà dúró sí i ó bá yá bó wà ní lónìí wà ní abáyé yóò wà ní ah ní lágbára ah! yóò wà ẹsẹ yóò wà dìjà àpọ́nlé àpọ́njú àwọn àmọ́ fi sàkóbá fún yàn yóò wà dìjà ọkọ̀ ló ti bẹ́ níwájú ló ti bẹ́ ní amọ̀ níwájú lẹ́yìn sọ́wọ́ gbé lọ́lẹ́ ó ti di ń tọ́wọ́ pé kí n rí ṣe yóò ṣe kó wa lábàáyà àwọn kọ̀ọ̀kan máa ṣe bẹ́ẹ̀ bí èèyàn bá ti rápẹ̀ ẹrú iṣẹ́ tí ó ṣe ẹjọ́ sòwò kó yé má dọ́gbọ́n tí ṣiṣẹ́ tí ò ní lè bọ́ ń bẹ̀ mọ́ ọlọ́run kò ṣe amọ̀nà wa àwọn fọgànẹ́sà ẹ̀sìn àwọn tí wọ́n ó rinlẹ̀ àwọn èèyàn sì púfẹ̀ dáadáa wípé tọ́ ọ bá gbé tíìbù mọ́tò rẹ àbí màsíìnì rẹ débẹ̀ ni tó bá yẹ kójú kan ló ní tẹ́lẹ̀ bí abẹ́rẹ́ wọn máa ṣèṣì lùgbò méńgbẹ́ <laughs> bí abẹ́rẹ́ wọn a ṣèṣì lùgbò méńgbẹ́ nígbà tí ń gbé kíni yóò bá lùgbò míì bóyá aládọ́ rárá wà ládìí rárá lọ́sẹ̀lẹ̀ ọmọ ọmọ ìlú ní ọmọ ọmọ ìlú ọ̀dà bí ká dí àárín àmọ́ abẹ́rẹ́ tí wọ́n àṣẹ̀ṣẹ̀ máa lu tíìpù wọn yàtọ̀ sí tó lu kí wọ́n tó dé ibẹ̀ Allahu Allah ló máa àárín káfíìsì àárín náà ẹ lára ní tí a tó fẹ́ pe àwọn èèyàn wa sí a rí pé n tó ṣe ọkọ̀ yìí nǹkan kékeré ni ọlọ́ọ̀ni ká gbádùn ọlọ́ọ̀ni sásìkì wọn wá ní tètè lọ síbi tó ṣe ọkọ rẹ̀ pé tètè ṣe pé àníròó gbà <clears throat> wọ́n mọ̀ wá pòrì wọ́n lè mọ wá já wáyà tí ò ṣe wọ́n wá pẹ́ níbẹ̀ nítorí kíni torí kówó sí ó lè bá a ó lè bá a ó ti ṣẹlẹ̀ rí fáànù mọ́tò mi ibi kílípù ẹ̀ lọ́yọ kí wọ́n kàn fi kílípù gún ni wọ́n bá ń tú ọ̀tá létọ̀ wọ́n bá ń tí gbogbo ẹ̀ wọ́n fẹ́ kó bá mi dábàá <clears throat> klip bíi wáyà tó ń gbé fáànù ló sì yọ kí wọ́n kàn kí wọ́n sì mà wọ́n wá ń kórè kíkó yìí kí wọ́n náà mi wà lájọ́ tàbí ọlọ́run kò ṣe wa <clears throat> níparí àwọn panẹ́bìtà àwọn àtàwọn tí máa kún mọ́tò ní ọjọ́ máa lò ọjọ́ máa sọ́gbọ̀ ara wọn náà ni wọ́n sọ wọn pé ó bẹ́ẹ̀sì làwọn kun mọ́tò yìí o ọ̀dà tí máa ń yẹn ni tí ọmọ kọ́lọ́ ọmọ fẹ́ rẹ ara mọ́tò wọ́n wá sọ bẹ́ẹ̀ ra ọ̀dà díẹ̀ wọ́n tọ́jú bẹ́ẹ̀sì wọ́n bá wa kun ọ̀dà kan wọ́n gbà ọ́tọ́ bẹ́ẹ̀ sì lẹ́kùn ọ̀dà yín wọ́n ní bẹ́ẹ̀ ni nígbà tó ọba fi lò lóṣù mẹ́fà mẹ́rin ọba àdìjọ́ bá máa sá àràǹtí <clears throat> ń ṣẹlẹ̀ nù eléyìí tá a gbọ́ yìí ọlọ́nkójú sí wa láǹfààní èyí tá a gbọ́ yìí ọlọ́nkójú sí wa láǹfààní pàtàkì jùlọ ẹlòmíín gbà mí a ní iṣẹ́ tó ṣe fún mi yìí èló ní ọ̀nà mi a ní iye báyìí twenty thousand ní ọ̀nà yín ẹlòmíín sì di jùmọ̀ rí yóò kó fún ń kó fún wọn tábà yìí kọ̀bá ní rí sọ́ọ̀bù yóò kọ́kọ́ lọ lè fi dájọ́ àbí kó fi gbọ́ bùkátà àbí kó fi lọ lè kó owó ìyàwó kan ní afẹ́sẹ̀ ọba níbi sọ́ọ̀bù mọ́ yóò máa wá sákì yóò máa gọkì ńjọ́ tọ́lọ̀ bá ní kó rí yóò máa pé bàbá ìyàwó òun ló kù ìyá ìyàwó òun ni wọ́n gàdí ilé àwọn kù àwọn àròyé tí ọ̀bá la ká ìmú ní ọ̀wájú òṣìṣẹ́ tó gba twenty thousand lọ́wọ́ mi tọ́lọ́ba ń sẹ́ńdì mi tó gba thirty thousand ẹ̀dá kò jẹ́ abẹ́rẹ́ ọlọ́run a ti sọ wá pé èpè èpè o ọ̀nà náà kò sọ wa níbẹ̀ kọ́lọ́n kò sí àmàlà wa kọ́dà ọ̀pọ̀lọpọ̀ alọ̀lera materials nígbà mi materials tá a bá rà gbogbo ntọ́ bá sẹ́kù ńbẹ tó ní lọ́lẹ̀ bá ara wa ni tó ní ká lọ́lẹ̀ bá ara wa ni ntọ́ bá sẹ́kù àbọ̀dọ̀ dá a padà fẹ́ni tọ́ra wa òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó rẹ́ nìkan jẹ́ kan ó rẹ́ nìkan jẹ́ kan ó ní kọ́ lọ́lẹ̀ bá òun ra ẹran ewúrẹ́ kan wa ó ń tọ́ òun sì dọ́jà ó sì ra ẹran ewúrẹ́ kan tán ń gbọ́ sí ra tán ó tún ta lágbèjì kárí bíi one thousand ẹ̀yìn eh, bíi one thousand lànàbì fún ó sì débẹ̀ ọ̀rọ̀ ẹran yẹn ní one thousand lágbèjì yẹn ńgbòsí rà á tán ó tún ẹran yẹn ta padà ní two thousand ńgbòsí ta padà ní two thousand tán ó sì rẹ ẹran kan padà fún ànàbì one thousand ó sì mẹ́ran kan wá àti one thousand fún ànàbì ànàbì ni gbogbo ntọ́ ọba ń tà láyé ọmọ àtàní ọkùnrin náà ni bóun bá ń ta ìpẹ́ òun ọba máa tà ní ibi tábìlì a gbàlẹ́ òun lérí tẹ́ńbà <clears throat> tí ní bá wa ra materials Ntọ ọba bá ọsọ fún ni ọba sẹ́kù ọkọ fún ni ọba wa gbọ̀n ọdì rẹ nù ọlọ́run kò ṣe amànáwa ọlọ́run kò ṣe amànáwa o allahumma ismata amurina ọlọ́run dákun ẹ̀sìn wa tó jẹ́ pé náà Allahumma asli lana dinana alladhi huwa ismatu amrina ọlọ́run ẹ̀sìn ló lè sọ èmi àti yín níbi gbogbo tá à ń sọ yìí Allahumma asli lana dinana alladhi huwa ismatu amrina ọlọ́run ẹ̀sìn ló lè sọ èmi àti yín gbogbo tá a kálẹ̀ ọlọ́run dàgbà tẹ́sìn náà sí ẹ̀sìn wa ló jóró ní gbogbo ìṣòro yìí ti ń ṣẹlẹ̀ Allahumma asli lana dinana alladhi huwa ismatu amrina ọlọ́run bá wa wa sí tó lè sọ àwọn gbogbo tá a wí wasli lana akhiratana allati fiha ma'adina ọlọ́run sì bá wa tún wasli lana dùnìyàn allati fiha ma'ashina ọlọ́run sì bá wa tún ayé wa ṣe tó yẹ pé bẹ́ẹ̀ ni àjẹ́ àmú àtàrà wa àyọ̀nà bá wa táyé yìí ṣe gbogbo wa náà ti kó ti bàjẹ́ rere nísìí wasli lana wajali hayata ziyadatan lana min kulli khair ọlọ́run sì jẹ́ káyé yìí ó jóore fún wa wajal mauta rahatan lana min kulli shar ọlọ́run níjọ́ tá a bá sì dọ́dọ̀ rẹ wàhálà tá a ṣe láyé yìí yóò jẹ́ pa àlọ́ lè sinmi lọ́hùn ni rabbana atina fid dunya hasanata wa fil akhirati hasanata wa qina adhaban subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. adúgbò fún sars wa fadilati sheikh abdulmumin abubakar oníṣin àbí ọlọ́run ọba tààlà jalla al-baqi wọ́n mọ̀sẹ̀ bá san ilé san olóore gbogbo ẹni agbádùn wọn púpọ̀ àsìgbọ́ lágbọ̀ọ́yé níyì tó jẹ́ pé báyìí bá gbà wájú báyìí lọ bí kí wọ́n máa bá a bá ń sóni torí pé nítorí òun ṣe pẹ̀lú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn jàmáà wa tí wọ́n sì bá sọ wọn ti gbọ́ olóògbé lọ́dọ̀ ọlọ́run ọwọ́ mi bíbá yìí ti kún fún oríṣiríṣi ìbéèrè nígbà tí àfáàwa ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàwa àtàwọn tí a fìwé pè ní wọ́n tún wọlé bá wa kọ́lọ̀ kọ́ mọ́sàbà san lẹ́sàn olóore àwọn jama wa aláǹsọ́fà láti ìpàtà ọlọ́jẹ́ malamu wa mohidin àkí wọn púpọ̀ malamu wa muhammad ismail àkí àwọn náà wọ́n wọlé bá wa ńgbà tí ètò náà ń lọ lọ́wọ́ bákan náà ni àwọn jama wa aláàbùtọ́fà láti Sango àwọn málàmù àdìkùrúlà bàbá ọ̀pẹ́yẹmí àkí àwọn náà ọlọ́nkọ́mọ́sà bàbá gíyín bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó tún wọlé tí àlákìyèsí máníjà wa láti FM rẹ́díò FM rẹ́díò yìí ní lọ́rin àwọn náà wọlé bá wa ọlọ́mọ yìí ọlọ́nkọ́mọ́sà bàbá kí ogun alápapọ̀ nítorí ọjọ́ tó ti lọ àmúbèrè bíi mélòó kan tí wọ́n bá wa dáhùn rẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn sheikh wa abdulwahab ajia ni wọ́n bá wa dáhùn ìbéèrè náà ìbéèrè náà lọ báyìí pé nípa ọ̀rọ̀ mímọ́ wo iṣẹ́ tí ẹ sọ pé kò dáa ká máa wò ó wọ́n ní kẹ́ ẹ gbìyànjú kí ẹ bá wa ṣàlàyé àdìsí yìí wọ́n ní àwọn rí kà pé kana nabiyyu sallallahu alayhi wa sallam yakhutu wa man wafaqa khattuhu fadaka aw kama qala ẹ bá gbé àwọn fún àwọn ṣèkọ wa. bisimilahi alhamdulilayi wa salatu wa salamu ala rasulilayi wa ala alihi wa ashabihi wa man lẹ́yìn wá àgbà náà wọ́n dúpẹ́ fún àwọn afáwà sheikh eh, abdulmanin tí wọ́n bá sọ̀rọ̀ olówó iyebíye pẹ̀lú àlàyé tó kún fọ́fọ́ kó náà bá san án lẹ́sàn rẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ìgbà tí a lẹ́sìn sí wọn tí a sì dọ́gbọ́n tí wọ́n rí ó dàgbà tẹ́ pé gbogbo iṣẹ́ yìí ni wọ́n kọ́ ń túmọ̀ sí pé wọ́n sọ fún ọ̀nkálùkù pé èèyàn máa ń lóye ni táwọn afá bá ń sọ̀rọ̀ ọjọ́ nùtúrà wọn àti máa sọ̀rọ̀ nípa àgbẹ̀ ẹ rò pé afá mi ó ti ṣàgbẹ̀rí ni tómi bá sọ̀rọ̀ nípa àríyá bí wọ́n ṣe ń ṣe bàtà ẹ̀rọ pọ̀ ti ṣe bàtà rí ni bẹ́ẹ̀ sì ni òye náà lọ́fà wọ́n fi ń kọ́ àwa lọ́mọ kí ó pé ká máa tá a bá ń ṣe ogun tá a bá sì wà ká máa wà pẹ̀lú òye bákan náà pé èèwọ̀ sì pín kankan èèyàn lè kẹ́kọ̀ọ́ lára mẹkáníìkì èèyàn lè kẹ́kọ̀ọ́ lára pánẹ́gìtà so lẹ́yìn wọn kàn án mo rí pété máa ń ṣàdúrà a kì máa ń gbé àmì míì ayé ṣe àní kò bá mu tó ó dá wa ta wa ń jòkó ẹ̀ẹ́ tí wọ́n bá tó wá ń dákọ̀ ànábì sallallahu alaihi wasallam àti ń sàṣàlá tó fa ànábì sallallahu alaihi wasallam kò ní ní pé ká máa pariwo àwọn ọ̀rọ̀ ṣe sallallahu alaihi wasallam kí wọ́n sàṣàlá tó Ibrahimiya sínú ní ọ̀rọ̀ ìjẹjẹ inú ẹ̀kọ́ inú inú ẹ̀kọ́ àwọn aládìsí ni ó wà tí wọ́n bá ń dákọ̀ ànábì wọn dákẹ́ so ikọ̀ yẹ ká máa dákẹ́ sallallahu alaihi wasallam náà lérí nǹkan tí ẹ nípa nǹkan tí wọ́n bèèrè lọ́wọ́ pé tí wọ́n ti wọ́n ní kí n sọ̀rọ̀ nípa nípa ẹ̀ ó ní pé ìmọ̀ àtẹ̀yẹpẹ̀ ìmọ̀ wo tẹ̀síbà odò ike yìí ọ̀nà tí wọ́n fi ń woṣẹ́ kò dánú ṣẹ̀ríà àwọn àyà náà ọba tó sọ fún wa pé kí àwọn máa woṣẹ́ kí àwọn máa sọ pé òun mọ̀ mọ́ ó pọ̀ ńjọ́ míì ọlọ́run sọ pẹ̀lú ọ̀nà yìí pé ẹni tó bá mọ̀ pé ìmọ̀ kọ̀kọ̀ tó wọn ọlọ́run ọba nìkan ni òun ni mùmíní tabaníká wo màfúmọ̀ ọ̀rọ̀ ni pé ẹni tí ò bá mọ̀ pé ìmọ̀ kọ̀kọ̀ tó ọlọ́run ọba nìkan ni ní túmọ̀ sí pé kìsì mùmíní nù ìyẹn lọ́nà sọ fún anu Fatiha àti Surati Baqara níbi ìpẹ̀lẹ́ Surati Baqara pé a'udhu billahi minash ọlọ́run ní àwọn amòmìnì yìí àwọn àwọn àtàbẹ̀ ọlọ́run ọba tó ń sọ pé alukurani jẹ́ húdà fún wa alif lam mim dhalika alkitabu dhalika alkitabu la rayba fihi hudan lilmuttaqin àwọn wo làwọn ti gbà ọlọ́run ọba wọn nínú nǹkan tó fi ṣe ìròyìn wọn tá a mọ̀ pé àwọn ẹni tí wọ́n bá nílò yìí la àwọn ni wọ́n jẹ́ pé wọ́n jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba tí alukurani jẹ́ hidaya ìmọ̀nà fún òun náà ní pé àwọn ẹni yìí ò wọ́n máa nígbàgbọ́ pé gbogbo tí ń jẹ́ kọ̀kọ̀ tọ́lá ọba nìkan ni ọlọ́ba nìkan lọ́mọ ní túmọ̀ sí pé tó bá sọ pé òun máa kọ̀kọ̀ kò sínú wọn nù kó lọ́n kọ́ mọ́ yọ èmi àtẹ̀yìn kò nù wọn. ọ̀nà kejì tó wọn tó máa ń sọ pé kò sẹ́ni tó máa kọ̀kọ̀ òun ni pé ọlọ́run sọ ọ́nù kúránì pé عالم الغيب فلا يظهر على غيب فلا فلا يظهر فلا يظهر على غيبه احدا òun ọba nínú sọ ní parisọ́tù jẹ́n pé òun ní ọba kìí ṣe fún ahadi rihini kìí ṣe hudori kìí ṣe rikiri alimẹ and istigrakul jins gbogbo tí ń jẹ́ kọ́kọ́ ní sánmà méjèèje àtìlẹ̀ méjèèje òun nìkan lòún mọ̀ òun ò sì fi ní ọ̀hún ní ọ̀hún ní fi hàn nìkan kan nù òjíṣẹ́ àwọn ní fi hàn nìkan kan ó jẹ́ òjíṣẹ́ ni ó jẹ́ màláìka ni o ilà mọ̀lùtàdà mi rasul àfẹ́ntóhùn bá fẹ́ nù òjíṣẹ́ àwọn tó jẹ́ màláìka àbí tó jẹ́ nù òjíṣẹ́ alábàárà pé nǹkan báyìí òun fẹ́ kọ́ ọ ntọ́nà ọba fi mẹ́ni kankan ẹni kankan lè máa nù máa kọ̀kọ̀ ẹni tó bá dọ̀wọ́ máa rọ́ lọ́pàá bákan náà ẹ ọlọ́run ọlọ́run tún sọ fún wa nínú nígbà tí sọ anabi anabi ẹ anabi Sulaiman ipe sẹ́yìn pé nínú kátàlọ́ fi ṣe mọ́jísà fún mi pé àwọn màláíkà àwọn àlùjànnú ọlọ́run kan máa ṣẹ́kùn kọ́nà sàkárà wọn fún ọlọ́run tẹ̀ wọn bá fún un ìgbà tí anabi kú anabi Sulaiman kú lọ́nà sọ́kùtà lọ́mọ kọ́dọ̀ iná alẹ́ ìmọ̀ọ́ta mádàlá àwọn àmọ́tí ilá dábàá tó lọ́dọ̀ táàkùn mi sàátà kò sí nǹkan tó kí kánmà pé ó ti kú bí èsì pé nǹkan tó jẹ pọ̀pá tí máa ń lọ́dọ̀ kólé lórí mu òun ló jẹ débi pé pàtó wa tán ló fi ṣubú pàlámà kábà tàbá yàrá ti dinu aláwọ̀tánu yàlámú làlùkẹ́ ibà máa lábẹ́ fífi làdáàbì muhìn ìgbà yẹn ni àwọn àlìjẹ́nu náà so láìláì àwọn oríṣiríṣi ọ̀nà kan fi sọ nípa pé ẹnì kan ọmọ ẹ̀ máa kọ̀kọ́ nínú Quran tábà wọnú hadith anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ máa lórí hadith yìí o inshallah tábà wọnú hadith anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé man ata arrafa wasadaka bima yaqul man ata kahina arrafa fasadaka bima yaqul lan tuqbala lahu salatu arba'in ẹn tó bá bá adábìgbà kan ló gba adábìgbà ẹn tó bá bá wọn tó bá sọ pé báwọn wọ̀ kan báyìí tó náà sọ pé ah, òun rìn kan báyìí nǹkan báyìí lòun rìn tó sì gbá lọ́dọ̀ anabi sọ pé sallallahu alayhi wa sallam wọn ò ní gba ẹ̀wọ̀n ogójì ọjọ́ tó bá kí ọlọ́run ò ní gbà láàrin ogójì ọjọ́ tó bá kú kọ́ sí àpò kú kẹfẹ́ nínú torí pé díẹ̀ wọn bá kú láì kírun kírun ti mọ rẹ wọn tó kírun tó pé ẹ̀ sóye nínú mádàbù máa máa dàbí mọ́tò ọ̀rọ̀ tí tó kírun tó máa fi mú lẹ ọkùnrin ọkùnrin kẹfẹ́ nínú lọ́nà ọ̀dọ̀ àwọn jùmùúrù làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ẹni tó bá fi ìrún lẹ̀ tí ò kí wọ́n tún túmọ̀ sí pé ó soye haddan, yọkutal haddan, wọn pa soye gbogbo eléyìí náà kúkútù ọ̀dà ni nítumọ̀ sí pé ìmọ̀ kọ̀kọ̀ kò sẹ́ni tó mẹ́tọ́ bá sọ pé òun máa ń parọ́ ni ẹni tó bá sì sọ ẹni kọ̀kọ̀ sọ sílẹ̀ tó sẹ́ni kakọ́ bẹ́ẹ̀ ni kakọ́ gbọ́ pé òun máa ń kọ̀kọ̀ anabi tó sọ pé nínú hadith ibn Mas'ud ó ní ẹni tí ọba lọ bá ẹni tó bá lọ bá anabi sọ ẹni tó lọ bá adábìgbà so yẹ faqad kafar ó ti ṣe kèfèrí ń bèrè wáyà mi ó ní faqad ashrak ó so ó dọ àwọn ẹ̀rí nínú àwọn ẹ̀rí tá a mọ̀ pé ń túmọ̀ sí pé àgbọ̀dọ̀ sọ pé àmọ́ kọ̀kọ̀ ẹ̀ tọ́ba lóhùn mọ̀ ká mọ̀ pé òkúrọ̀ ni òkúrọ̀ ayàtọ̀ ni ṣùgbọ́n ní àdéhùn yìí káàlà nàbí yọ̀ ẹ̀kọ́tò famáwá fàkàkọ̀ ọ̀là ìtumọ̀ ẹni pé ọ̀kan náà ànábì ọlọ́wọ́ bá gbèrè àná ànábì dùrìs pé pé ẹ máa ń tẹ ẹ̀pẹ̀ pé sọ ẹni tí ọba yẹ pé ìyẹ̀pẹ̀ rẹ̀ àyè títẹ̀ ẹ̀pẹ̀ tó tẹ̀ ọba ṣe ẹ tó bá ṣe dédé tóun àtẹ sóyè fadak tó bá ṣe kóńgẹ rẹ tó ṣe dédé tó ṣe kóńgẹ fadak ó bá a mú sóyè ṣùgbọ́n sheikh isam tẹ̀mí alhamdulilayi àtàwọn afáàmì náà gbé fáàmù tata ló ń tàn ta ló ń tàn gan talẹ́ntọ́ mà pé tóun tẹ ọba tànàbì mú talẹ́ntọ́ kò sẹ́ńtọ́ mà so bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí anabi sọ pé sọ kan tí sheikh isam tẹ̀mí àsọ nìyẹn nítorí wọn sọ gba ẹni tí wọ́n bá ṣe kí wọ́n bá ṣe pé àwọn ọmọ màkọ́kọ́ kòsì kòsì pọ́sì kòsì kòsì jẹ́ eléyìí àdéhùn yóò jẹ́ kìí sẹ́ẹ̀rí fún wa pé bọ́yá ọtọ́ kan máa tẹ ìpè torí pé ohun tó ń tẹ ìpè ń ẹni tó bá sábà pé bá a wọṣẹ́ tó fẹ́ gbowó iṣẹ́ tó ṣe ọ̀sán láti mọ̀mọ́ dájú pé á ah, nǹkan tó ń ṣe ní báyìí ló ṣe rí ṣùgbọ́n ẹni tó ṣe ẹrú ẹni báyìí sóńmà pé pé tó ń tẹ ṣé ó bá ta níbi wọn máa dọ́ba ṣé ó ṣe fún gàbẹ́sì fún gàwá lákòómà tó bá lóun bá rẹ nípa káfí jọgá ibi hadith ti anabi sallallahu alaihi wasallam idha amana al-imam فإنما من وافق تأمينه تأمينا ملائكة غفر له ما تقدم من ذنبه tí ẹn tí anabi sọ pé sọlọ sọlọ tí imam bá ṣe àmì kẹ́yìn náà ṣe àmì o ẹn tí àmì rẹ̀ tó bá ṣe àmì àwọn màláíkà ọlọ́wọ́ forí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣe síwájú jù ta lọ́wọ́ mà ọkọ̀ ìwọ́dọ̀ là ń ṣe àmì sẹ́mi mà pé àmì tèmi ṣe kékeré kóńgẹ́ tí àwọn màláíkà àbí òṣèkóńgẹ́ ẹjẹ́ adáhùn tẹ ọba sẹńtọ ma ajakọ sẹńtọ ma ntí ọmọ tí ẹntọ bá tẹ ọsẹ tó tó dédé kó gẹtì anabi sódà tí ìwà lè gbára lè lóye lè pẹ̀lú àwọn ọmọ mu àwọn ayàtọ wa àti àhárí pé kò ẹ ìtẹyẹ pé ọdá ìwọsí bẹ́ẹ̀ bó ṣe jẹ nà ọlọtà aláàlá. ní ọ̀dọ̀ ọlọ́run ọba ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí kíkúnlẹ̀ pé ṣé ṣírkù ni ẹbọ ni àbí haramu tó déwọ̀ ni fífi kíkúnlẹ̀ abo wa láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn àfáà sọ lórí pé ìgbà míì ó lè jẹ́ ẹbọ ìgbà míì ó lè jẹ́ haramu nítorí pé. orúnkún méjèèjì tá a fi ń kúnlẹ̀ ọlọ́run ọba ọlá nìkan fi jọ́sìn fún gẹ́gẹ́ bí inú àwọn ẹ̀rí tí àwọn afáà ń sọ fún wa nínú ọba àlejò ọlá sọ pé a'udhu billahi minash wa annal masajida lillah fala tad'u ma'a ahada àwọn oríkèéríkò fi forí balẹ̀ fún ọlọ́run ọlọ́run ọba ọlá nìkan ṣoṣo ẹ gbọ́dọ̀ fi sin nǹkan míì lẹ́yìn ọlọ́run orí eríkè yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ìdè àwọn àyè tá a fi fi orí balẹ̀ fọ́lọ́run iwájú wa tá a fi lélẹ̀ àti mú àti àtẹ́lẹwọ́ méjèèjì àti orúkún méjèèjì àti ìgóǹgórí ẹsẹ̀ wa méjèèjì á rí i pé ńgbà tá a bá ti sùjádà. àwọn oríkè yìí ọ gbọdọ wà tí a fi ń fi orí fún Ọlọ́run nínú àwọn oríkè yìí mẹ́jẹ̀ẹ̀jọ yìí nínú rẹ̀ ni orúnkún wà yìí òun náà la fi ń kúnlẹ̀ tó ń jásí pé nínú àwọn nǹkan tí bá àlejòlá fún wa láti fi fún nǹkan míì òun là ń lò nígbà tó bá já sí pé ìkúnlẹ̀ yìí fún ẹ̀dá ọlọ́run ọba ẹni tó ń kúnlẹ̀ náà tún gbà sí pé òun fi ń gbé títóbi fún ẹni tó ń kúnlẹ̀ fún ni tó bá sí pé òun fi òun fi ń gbé títóbi fún ni ìgbé títóbi fún yẹn ọlọ́run ọba lékè ọlá ló onìkan ló nígbà náà tó bá ti di àníyàn ilé yẹn ìgbà náà ni ó mú súnmọ́ ẹ bọ́ ọ ṣùgbọ́n tó bá já sí pé ọkàn kà sí àṣà ni tó fi kúnlẹ̀ haramu ni tí wọ́n bá ní pé tóun ọba tóun ọgbà sí pé tóun ọba ṣe bẹ́ẹ̀ ẹni tí òun ẹni tí òun ò kúnlẹ̀ fún yẹn bóyá yóò kà sí aláìlójútì àbí ẹnìkan tó jẹ́ pé ó dára fojú di tí kìí ṣe pé ó tún fi kún o wípé tóun ọba ṣe bẹ́ẹ̀ ó lè fi ara kan ní òun tòótọ́ wá tó gbàgbé le fara níkàrà ní òun ohun tí ọ náà bá lè kí ọlá lè ṣe òun ló fi tìsọ́dọ̀ ẹ̀dá yẹn torí pé nínú àdìsí àfọ́ àti wọn bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n kà fún wa àdìsí ibn wípé nínú apá kan nínú àwọn ìwọ́n sọ fún wa nínú tí mo fẹ́ sọ ń bẹ̀ òun náà ni pé wàhálà mà ánà náà sà làwùjá máa wò aláyẹ̀yẹ̀ fàwọ́kà láwùjá fàwọ́kà ìlànà ṣẹ́yìn kọ́ni kàtàbà wò láwùlá kù واعلم أن الناس لو اجتمعوا لا يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك ànábì ń fi yé ibùnà abbas níjọ́ yẹn ti gbogbo ayé tí wọn bá gbára jọ lórí pé àwọn ò fi kan kàn ẹ́ lọ màmá dájú pé wọn ò lè fi ìnira náà kàn àfintọ́nà ọba àlekè ti kọ́ fún ọ omi ìgbé ìnira ìtọ́nà ọba fi ní ọ òun náà ni òun náà sọlọ́ fi dásí pé kọ́mẹ́tà sí pé ó tún dà níyàn wípé tóun ọ̀bá kúnlẹ̀ yẹn ìnira kan bẹ tó fi ṣeun tó gbà pé náà ló fi nira ń ṣeun nípa dé yìí ọ̀nà tó lè gbàjá sí ẹbọ àtọ̀nà tó lè gbàjá sí haramu nìyẹn anabi wa muhammad sallam ó fi yé wa nínú ọ̀rọ̀ nígbà tí ọ̀kan náà sàbí tí wọ́n ń bi anabi léèrè yìí pé tá a bá pàdé ara wa bóun ni ká sì kíra wa anabi fi kọ́ wa wípé tá bá pàdé ara wa ká kíra wa ká sì bọ́ra wa lọ́wọ́ nínú ìbéèrè sàbẹ̀ yẹn pé ṣé táwọn bá pàdé àwọn ṣé káwọn ó kúnlẹ̀ ànábì ní rárá ṣé káwọn tẹ̀ fúnra àwọn ànábì ní rárá so ó fi rinlẹ̀ wípé ṣíṣe àwọn nǹkan wọ̀nyí haramu ni so nínú rẹ̀ òun náà ní kíkúnlẹ̀ tó bá yẹ pé ọ̀nà tí mo gbà sàlàyé yẹn ni ìdáhùn sí ẹlẹ́ẹ̀kejì lórí ọmọ tí bàbá rẹ̀ ò máa fún ní ìjẹ ìmu tó ẹgbẹ́ torí ẹ̀ lọ́mọ fi wá ń dọ́gbọ́n tó fi ń fi kún owó àlè pé ọmọ yẹn ní olè ẹ̀rí aláwọ̀ ni pé Hind ìyàwó Abu ọlọ́ba anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní Abu ó ní ó owó lọ́wọ́ kì í ṣe pé kò ní ṣùgbọ́n kì í fún òun àtàwọn ọmọ òun ní nǹkan tí ó tó àwọn jẹ ànábì fi ọ̀dà fún pé kọ́ máa mú déédéé tí ọba tóun àti ọmọ rẹ̀ kọ́ máa mú nínú owó Abu nítorí nítorí pé ẹ̀tọ́ wọn ni tọ́lọ̀ ọba àdékọ́lá fi sí ní ọwọ́ ṣùgbọ́n tọkọ̀ láti lè mọ́ fún wọn so ìdí ọ̀dà tí ànífẹ́ sàṣàlám ní ọ̀dà yẹn nítorí pé ẹni tó ní ẹ̀tọ́ rọrùn fún lẹ́tọ́ ẹ̀ ọ̀nà tó wá lè gbà mú ẹ̀tọ́ ẹ̀ kọ́ gbà mú ṣùgbọ́n kọ́ má jẹ́ kó ju ẹni tó bá jẹ́ ẹ̀tọ́ rẹ̀ mu ẹlẹ́ẹ̀kejì ni pé nínú sẹ̀ríà Islam òun náà ní pé ẹ̀tọ́ ẹ pé ebi ebi pa ló fi mú nǹkan tí yóò jẹ àlepè ní olè nítorí ẹ̀rí tó wáyé pé àsìkò kan ìyàn mú tí ó ṣe pé àwọn èèyàn ò rí nǹkan tí wọ́n jẹ ẹnìkan wá lọ ó mú nínú nǹkan oníkan ó mú nínú nǹkan onítọ̀hún wọ́n wá mú nímú olè wá bá Umar ibn Khattab radiyallahu anhu àmọ́ Umar ibn ìdájọ́ pé kí òun yóò dẹ̀ nítorí pé ńgbà tí wọ́n ṣe wádìí ebi tó fi mú nǹkan yẹn tó wọ́n mọ̀ yìí inú ẹ̀tọ́ rẹ̀ tó ṣùgbọ́n bàbá rẹ̀ ló sọ di ẹni tó gbé ọdọ́gbọ́n fún tó fi jẹ́ pé ntí ọ̀jẹ̀ náà ló fi ń kún owó ìwé bó tilẹ̀ já sí pé eléyìí kò jẹ́ ntọ́ jẹ́ nta táǹsẹ̀ni lákínní lórí pé kí àwọn ọ̀dọ́mọkùnrin àbọ́mọdéwé kọ́ máa wá torí ẹ̀ máa wá purọ́ láti máa fi kún owó ntí ó lò ní ilé ẹ̀kọ́ rẹ̀ tí ìbá ṣe pẹ̀lú kọ̀ǹdíṣàn tá a sọ̀rọ̀ lé lórí òun lọ́fà débẹ̀ nítorí pé masele yẹn ọ̀ bàbá rẹ̀ nìyẹn ó sì ń jalè nìyẹn ṣùgbọ́n tó wáyé pé bàbá rẹ̀ ní òfin ní ẹ̀tọ́ ẹ̀ kó yẹ òdiwọ̀n tí fi kún owó òtí sí òun náà déédéé òdiwọ̀n tó yẹ bàbá rẹ̀ fún tí ò òun náà ní fi ń kún nígbà náà ni òní já olè àmọ́ tó ti fi kún jù bẹ́ẹ̀ lọ àbí kò sábà bí ń bẹ́ẹ̀ gbé olè jà rahman rahim fún àwọn wa ti kì í ṣe tàlíkù ọ̀tọ̀ lábẹ́ ìbéèrè lábẹ́ ó ṣe ìkúnlẹ̀ àbí kò ṣe ìkúnlẹ̀ tí wọ́n ti ṣàlàyé fún wa òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n máa ń jiyàn rẹ̀ wọ́n ní bá àwọn tí wọ́n ní ká má kúnlẹ̀ mọ́ wípé wọ́n ń tako àṣà Yorùbá wọ́n ní wọ́n ń tako àṣà Yorùbá ni pẹ̀lú ìgbàgbọ́ wípé Yorùbá ni òun ni wá ọ̀tá bá ní ká wùwárí wípé nínú ìwádìí àwọn tí wọ́n ní tí wọ́n ní báwọn kan ń tako àṣà Yorùbá rà gbé ní kò kò rí bẹ́ẹ̀ torí wípé àti àwọn tí wọ́n ní ká má kulẹ̀ mọ́ rárá àtàwọn tá ní kí wọ́n ń tako àṣà Yorùbá kò sẹ́nìkan kan tí ó ń gbìjà àṣà Yorùbá àfi àwọn tí wọ́n wà lásìkò tabaníkà wà àṣà Yorùbá kì í ṣe ìkúnlẹ̀ tí àwọn yẹn ń kún lónìí òun kọ́ ni àṣà Yorùbá nínú àṣà yorùbá tàbá ní ká lọ kàwé tí wọ́n kọ nípa yorùbá tó pọ̀ ọkùnrin ó dọ̀bálẹ̀ yóò nàgbàlájà ẹ ṣeun bẹ́ẹ̀ sì ni obìnrin yóò fi oríkùn rẹ̀ méjèèjì yóò fi kúnlẹ̀ eléyìí nígbà tí islamu ṣàyẹ̀dẹ́ ilẹ̀ yorùbá nípa bíi pé kásá máa tanra wa àwọn àfáànjọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí ìwádìí wọ́n rí wípé ìdọ̀bálẹ̀ àti ìfẹ́kún méjèèjì kúnlẹ̀ ó tako islam completely wọ́n wá fẹ́ gbìyànjú láti dúró láàrin méjì pé tọ̀ eléyìí àníṣe àmọ́ wọ́n fi nǹkan míì rọ́pò wípé ká mọ ká dọ̀dọ̀ bá dàbí ká kúnlẹ̀ tó túmọ̀ sí pé stéèjì tó wà àwọn à ń pé ìbẹ̀rẹ̀ táwọn táwọn èèyàn sọ wípé lóun la àṣà Yorùbá lónìí ìwádìí jẹ́ pé ìwà wípé ní kì í ṣe àṣà àdọ́gbọ́n sí ni tó bá wá rí bẹ́ẹ̀ kábẹ́ẹ̀ káwọ́ sunu ayé àṣà wípé ní udkhulu في السلم kàfàtàn wallahu تعالى أعلم bissawab. a fi àsìkò yìí a fi dúpẹ́ fún àwọn tí wọ́n ṣe ètò ìkọlọ́nkọ́ bá a san. a fẹ́ gbà yín náà lórúkọ gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tá a pè pàápàá jùlọ èmi ń sojú àwọn muslim workers union aṣíwájú mẹ́ni a rí ọmọ tó bá rù ọjọ́ kan kọ́lé yẹn máa ń bọ̀ tí ó sanra ìbàjẹ́ pọ̀ ní àwùjọ wa eléyìí tá a ṣe kò tí ì tó ká tún gbìyànjú ká tún pe àwọn míì náà sí i àwa dúpẹ́ pé àwọn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa léni bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe mẹkáníìkì wọ́n ṣe gbogbo àwọn nǹkan tí ó jẹ́ àlàyé a sì dúpẹ́ fún àwọn sars wa kí ọlọ́run kí ó jẹ́ kí a rí yẹn pẹ́ bó ṣe jẹ́ pé ẹni tí ó ṣe àgbékalẹ̀ Muslim Workers Union jẹ́ pé àwa brothers wa wà ń bẹ́ẹ̀ òun náà ni kí wọ́n wòye pé ìbàjẹ́ pọ̀ oníṣẹ́ ọwọ́ àti rò pé gbogbo ẹnikẹ́ni tí máa ṣiṣẹ́ gbọ́dọ̀ yàyàkuyà ó gbọ́dọ̀ parọ́ lómi iṣẹ́ ọkọ̀ ló ń ṣe ó ti dẹni tí ń bọ ògún nígbà tẹni tí ń ọkọ̀ ṣe wá ń bọ ògún ẹni tó ṣe mọ́tò kí lòun ó máa bọ gẹ́gẹ́ bí ẹ̀yin àfáàṣì fi kọ́ wa apàdà wádìí pé ẹni tí ń jẹ́ ògún táwọn èèyàn fẹ́ máa bọ ìwéré ni torí pé nǹkan tí fi jẹ́ wèrè bí ẹni tó lásán lé tí ń fi tí ń fi ẹ̀jẹ̀ wẹ̀ sẹ́wọ̀n pé wèrè lélẹ́yìí o so ẹni tí máa ń bọ́ kílò náà orí rẹ̀ ti yí òun ló fà á tó fi jẹ́ pé àwọn ustaasi wa alimaruhum Dr. Muhammad Ali Olukade níbi nǹkan ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti kọjá sẹ́yìn ni wọ́n fi dá ètò yìí lẹ̀ pé ká ní mùsùlùmí wọn ká sunà tẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí kí á ní àpapọ̀ ká máa bá wa sọ̀rọ̀ ọlọ́run kí ọlọ́run kí ó bá wa san wọ́n ní ẹ̀san olóore sọ adúpẹ́ púpọ̀ fún ìjókòó yìí àwa rọ gbogbo àwọn ẹlẹgbẹ́ mi náà pé ká dákun èyí tá a gbọ́ yìí ẹnì kọ̀ọ̀kan á mú délé ẹgbẹ́ wa kó fi jẹ́ pé ìdàgbàsókè ó mọ̀ bá torí ẹ̀yìn àfa bẹ́ẹ̀ ṣe ń ran níbì kan ń tú lọ́pọ̀ bíkíbi ojú kan la mójútó àwọn ibi tó ti bàjẹ́ pọ̀ so àwọn oníṣẹ́ ọgbogbo náà la mọ iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan ti di pé ẹnì kọ̀ọ̀kan ń ṣe jàǹbá ní dìpátímẹ́ǹtì tó wà kọ́lọ́n kó wọlé àti tóbi rẹ̀ kí ó tún ẹnì kọ̀ọ̀kan wá sí nítorí pé nǹkan tẹ́yìn ẹ̀yìn àfa àfi wa àwọn òṣìṣẹ́ àti wa máa ń lẹ́kọ̀ọ́ kankan wá sí ìdánilẹ́kọ̀ọ́ fún wa nẹnu yín náà láti gbọ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ọlọ́run lànà fún un kódà nínú ètí tó máa ń pààyàn láyà ó ní pé arísìkí wọ́yẹ̀rì sukuhu mẹ́ni àìsùn láyà tàṣíbù ibi tí ó tún ràn tán náà ọlọ́run tún ṣe arísìkí fún un adúpẹ́ púpọ̀ fún yín èyí tẹ́ ẹ bá wa sọ ọlọ́run jẹ́ kí ó wúlò fún ẹ̀yin tẹ́ ẹ bá wa sọ àtàwà tí a gbọ́ alaikum